Thank you. إخوان دين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو الله الحمد لله وبعدي وبعدي وبعدي تعالوا تدل وقدني جماعة أما دعوة الله الحمد لله وبعدي تعالوا رمضان يجي بسم الله nítorí náà ni a bẹ̀rẹ̀ bí eré bí àwàdà àwọn àkà lọ ilé èjì ilẹ̀ bá sún ní alẹ́ ìkòjì ògbó ọlọ́run àtúgbẹ́ ohun kìí ṣe gbogbo àwọn tí àmàjọ bẹ̀rẹ̀ ìjọ́kìní ní gbogbo wa náà ogún yìí àwọn èèyàn ká wọ́n ọlọ́mọ ti gábàrà fún wọn inú ẹ̀fẹ́ náà tó pé àjọ bẹ̀rẹ̀ ní tòótọ́ àmá ní kèfẹ́ àtìkò láwà yìí ń bẹ láyé tòótọ́ ṣùgbọ́n lè gbà wẹ̀ bí a ń gbé máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè máa tẹ̀mọ́ léè tí àlèbójúlí àdídá àlèbójúlí àwọn abẹ́ ọlọ́ọ̀bà àdídẹ́ ọlá ọba tó wà ní bẹ̀rẹ̀ rẹ̀ báyìí tí máa rí bá lọ báyìí jáde orí ẹ̀ráyọ́ ohun abẹ́ ọ àmọ́ ọlọ́mọ ń bẹ́ẹ̀bẹ̀ jílẹ̀ ta bèèrè ìgbọ́nà àgbàbẹ́ ìmúwa ní ìbọ̀lá ìjọ́kọ̀ọ́sọ̀ ìrẹ̀ ọlọ́run bọ̀lá àti lórí rẹ̀ àbí ọlọ́run fún àwọn àgbà wa Ibẹ̀ ní àlàáfíà lọ́dọ̀ àti bàbá. Ló ń bá ní fi àmójútó rẹ̀ fún bàbá. Lọ́jẹ́ ní bàbá owó tààrà. Ṣé kálàáfíà ọmọ ẹjẹ́ wa? Láti ìdí ara ọmọ ẹjí gbogbo wa. Ọ̀nà àjọpọ̀ ọlọ́run. Tí bàbá wà báyìí bá ní dáàbò rẹ̀ bò wọ́n. alábọ̀lọ́pọ̀ àwọn ọlẹ́kọ̀ àmì ìwà abẹ́lọ́ fún àwọn náà ọlọ́dá mú yára ìjọba náà lò pẹ́pẹ́pẹ́ máa ti jẹ́ káàkiri àwọn ọmọ ẹgbẹ́ ní ojúmọ́ láàáfẹ́ ara tí wọ́n náà máa lé kó látọ́ gbogbo àwọn ajánátí wa rẹ̀ látòrí ajánátí àgbà ìwà kárí gbogbo ẹyẹ kú bàtà láti òjèdè lẹ́ẹ̀kan wọ́n ní fún yóò àdìkọ́ yíò wá ìlọ májẹ̀ ọ̀rẹ́ yìí májẹ̀ dábọ́ májẹ̀ fẹ́ẹ̀ sí máa ìsìnlá ìlà ábẹ̀ فيا تحجبك bẹ̀rẹ̀ mùsùlùmí ọlá kú wọn ò sì bẹ́ lábọ́ọ̀dù gbọ́dọ̀ àti tọ́ọ̀tù wọ́n rẹ̀ rí lọ tẹ́lẹ̀ àmọ́ náà ní àbájẹ́ mùsùlùmí àgbọ́dọ̀ kí ó dáa lọ́wọ́ ẹ̀rùn láti jì ilẹ̀ tó ní nìfáàkù náà rẹ̀ gbọ́dọ̀ máa bẹ ọlọ́ọ̀kúrò ọlọ́ọ̀ nìfáàkù tí ẹ̀fẹ́ tó kú ìyọ́lọ́ọ̀ bí àwọn ará àdúgbò rẹ̀ ọ̀bá mà ní mùnàfìdì táwọn ará lọ kí o jura àmà ẹ̀ka ó di ìrọ̀ àǹfààní ìrọ̀ òní bẹ̀rẹ̀ sí. ọlọ́run yọ́ pẹ̀lú àforíjì fún yọ́ pa oore fún ọlọ́dọ̀ ọlọ́run tọ́nà ó sì lálójẹ́ ẹ̀sẹ̀ àmọ́ náà tó ajẹ́kùn náà ti kìbá ní wà nẹ́bì láàjọ fún ara àkọ́bùrì ọ̀pọ̀lọ̀ lórí ìgbàsílẹ̀ ábẹ̀rẹ̀ tó dùn rẹ̀ lóòlẹ́kẹ̀ẹ́ tó wá ní nípa kùlá tọ́lá ti ní kí ìgbẹ́gbẹ́ ń bẹ́ mọ́ ọ̀kẹ́rẹ́ kí ń jọ pé ṣé wà nípa kùkọ́ yìí ṣé èdè ìlú náà ti kì í lè máa bẹ̀ lọ́rùn إنهم كفروا بالله ورسوله أولا منافق كفروا بالله بعد قضلان wọ́n kọ̀ọ̀lọ́ ọ̀dáyẹrẹyà ẹ̀dá kèlè

lè bá àgbò ẹ̀sìn tó wọn bá kú bẹ́ẹ̀ ọkà kú sóbò ọlọ́run ní máa tú wọ́n yà pàtàkì ikú tí ewúrẹ́ tí ẹ̀ tó lè ewúrẹ́ tọ́pa ó lóore dúkú wọn lóde lọ ṣé àpé èmi mo lè wúrẹ́ mi mo lè rà á mo sì rí pé ó wù mí jẹ mo bá mọ̀ bẹ̀ mo yọ sí mo pa bí mo ṣe bá ìgbàlada tí bá ń jẹ́ ìgbàláta ajẹ́pẹ́ ìtúlé wúrẹ́kú ọgbà àpàlẹ̀ ìjú rẹ̀ ìdí òkú lọ wọ́n látúrà ń fà sí mọ́ ọ̀nà wọ́n máa àdúrà mẹ́rin mẹ́jọ ọjọ́ lójú òní ìdùn àdáwọ̀ ọlọ́run òní àbàní gẹ́gẹ́ o wọ́n rẹ̀ aláàjò wọ́n aláàjò wọ́n ọmọ ní ẹbí lọ́rẹ́ gẹ́gẹ́ yìí ọwọ́ bí ẹ ti ní nìfà kò lẹ́mìí fún gbẹ̀rù àbàní gẹ́gẹ́ ẹ̀rọ ajá wò lónìí àwọn èèyàn tó ń dẹ́kun lọ́sì kí ó ti rí àwọn olùdí àà Bóòrùn ká lówó tó bàgàrà ìlọ́lọ́ ti gan owó lórí ẹ̀rù tó gọ́mà rù. Òtòrò kọ́ ya àwọn àtolówó, wọ́n mà tó kiri tó tó máa fi owó, ọmọ àwọn akáà, ọmọ ìpọ́lé, ọlọ́ni ẹ̀mẹ́ ìjòwò títù àlọ́lọ́ ọgbọ́dọ̀dọ́ yí ló dú. Owó tẹ́yà ní ọlá tó ní ipò tó ní lẹ́gbẹ̀ẹ́ ìlọ́lọ́ láyé ẹ̀rọ lọ. Yóò ṣe ní tóòrùn tí wọ́n lọ́wọ́ ti bọ̀ gbogbo. Ṣẹ́nà bí ìrìnlẹ̀ ẹni ń bá ẹ̀rọ lọ́n jẹ́ ọlọ́wọ́ agbógbó. Ṣẹ́nà bí ó lẹ́gbọ́n lọ́nà àti máa bàjẹ́ lọ. Lọ́wọ́ bàjẹ́ lọ́kùn, lọ́wọ́ bàjẹ́ lókì, lọ́wọ́ bàjẹ́ wájú, lọ́wọ́ bàjẹ́ lẹ́yìn. Torí bí ìbá fún ìdí òfin dáhà lọ́rùn ní bẹ̀rẹ̀

ẹ̀yin mùnáfíkì àtọ́jọ́ àtẹ̀yìn rẹ̀ kò sí ẹ̀dẹ̀ sí ìlà Ọlá ní ìlànà ìlú ìlúlá. Ṣẹ̀bá lórí ìdùnnú ayò àdìbà wọ́n bí á fi dùn níyà. mùsùlùmí tí a ń ṣe ọlọ́ọ̀bá wa táàtẹ̀ láti wàtá yẹnyẹ agbọ́lọ́pọ̀ mọ́ ní ọ̀nà dáadáa àgbẹ́ ọmọ ní láti tó òfin owó ọmọ tó jọ orí fún inú òní tí ò ní dúpẹ́ lọ́nà mọ́rùn àdúgbẹ́ lọ ní ìrọ̀mọ̀ kan fún yìí ó ní tó ń lè mọ́ ẹni dé ó ń lè bá àbíyà jẹ mọ́lẹ́ni gbogbo lọ́rùn fún orí kí àwọn lè jẹ́ mi àjẹ́tójú àmì ẹ̀wọ̀n jẹ́ àwọn ẹni ọlọ́wọ̀ bá tàànú tó bá ti rí wọn yóò tẹ́kì ẹ̀ ọkùnrin rẹ̀ òní balẹ̀ ní òní mú òní màgbà ẹ̀kọ́ tẹ́lẹ̀ ní àjá àlọ́ àtọ́nà ẹ̀ lọ́sílà kó o sábà àtọ́nà ẹ̀ tó lọ́wọ́ ọlọ́wọ́ òbé òbé òbé òbé. lọ́wọ́ la fúnyà lẹ́ẹ̀kẹ́ máa ń gbọ́ tẹ́lẹ̀ rẹ̀ àbíyàjẹ́ ṣé

wọ́n na tí èèyàn bá lẹ́gbẹ́ ọlọ́pàá ló rẹ̀ lọ́pàá ẹgbẹ́ wọ́tọ́ ohun ta sáwọn ilé iná ọ̀rẹ́ tí tó ọ̀rẹ́ bí ẹ̀dẹ̀ kẹta máa láyé ni alábọ̀n mẹ́ta fẹ́ ní kí àtọ́ òbí jẹ́ wọ́n lè rà pọ̀ jùlọ torí lọ́rùn lẹ́ẹ̀dẹ̀ fún wa inú fi ran gbogbo ọ̀gbọ̀n rẹ̀ ní onílẹ̀ wà ń tọrọ fún tó bá ní àwọn ní kí tó jẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ ìbùkà tí ó kọ́lọ̀ wọn wọ́n wà lé ẹni kàtẹ́yìn kàtẹ́yìn kàtẹ́yìn kàtẹ́yìn wọ́n kò kalẹ̀ ní ẹgẹ́gẹ́ ilé lọlé ń pọ̀ lọ́wọ́ àwọn ọ̀gán nígbà tí bèbèrè tí yọ́gbò lọ́wọ́ ládé tọ́wọ́ bẹ̀rẹ̀ ní sùn rárá wọ́n bá fi bá Fáàlì ni, ìdè mú wọn lé kí ń dàrí lórí dáàbí omi rẹ̀ wọ́n máa gbé ní ìdí. Ilé ń gbé káńtà wọ́n máa gbé ní ìbú, ó tó ń náà dàtà láti gbé ní ìgbàlẹ̀. Tẹ́lí kí ẹ̀dẹ̀ ìsìláàmù kẹ́kọ̀ọ́ bá sí lára rẹ̀, tó bá nígbà àwọn èèyàn tí wọ́n ń ṣe báwọn jàmáà. Yọ́wọ́ àṣù pé tó wọ́n fi àpẹẹrẹ ẹ̀sìn àwọn ọmọ jẹ́ pẹ̀lẹ̀ sí ìkọ̀ọ̀kan wá tó ní máa bẹ́ẹ̀ ṣe fún wọn ní ọlọ́run ní àgbà tí àwọn oúnjẹ àbùkù ìdá láti fìyà jẹ wọn láyé máa fi fún ọlọ́rọ̀ bàbá àwòrán lónìí àrùkú ẹwọ ya àwọn èèyàn náà ń bẹ̀rẹ̀ gẹ̀ẹ́ lọ́pù lóòsì táa fún lọ́rọ̀ bá ń fi ọ̀pọ̀ lọ́wọ́ Táàmà ní ìmọ̀ ìjìdọ́wà fi fún wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìjìdọ́wà wá wí. Wọ́n tẹ̀lẹ̀ ìná olóòrùn tí olóòjì títì orí bẹ̀rẹ̀ ní ọkọ̀ lórí inú tí wọ́n pọ̀ ní ọpẹ́ fọ́nà ọ̀gbé à ó lè kí o ó lè gbà rẹ̀ kí n kẹ́lẹ́ pé ọmọ àmì tó máa kó dé láàárọ̀ ẹ̀yìn tí ní tẹ́lẹ̀ ìjẹ́ tí ò

ọmọ ní àfẹ́ta àrùtùtù ẹ̀mí wá yọ́n náà jáde kó lára wọn lásán torí bí màtí ń bẹ́ẹ̀ mẹ́tẹ̀lẹ̀ kò lábàá ní ọlọ́rin wà mú káàbí òun àdáyé olùkọ́lọ́wà ni wọ́n ọlọ́mọdé wọn ló kú ẹ̀ káwọn táyé lóṣù lónìí ní káàkì ìbára táronú sí àwọn ọ̀rọ̀ ọlọ́yìn yìí pé láwọn ìtànẹ́ ti tó fi jẹ́ kí ìlú bá kó lórí ilẹ̀ bóò làwọn àtòmílẹ̀ òfin ní sábà sílẹ̀ ọlọ́run àrẹ̀sọ́lá ọlọ́run àrẹ̀sọ́lá tó rà sàlógó wa na sọ́ra mú روى الشيطان عن ابن عمر قال لما توفي عبد الله بن ابي جاء ابنه الى رسول الله صلى الله عليه وسلم فساله ان يعطيه قميصه يقهر فيه أباه فأعطاه ثم سأله أن يصلي عليه فقام ليصلي عليه وقام عمر بن الخطاب وعقد بثوبه وقال يا رسول الله قد صلي عليه وقد نهاك ربك أن تصلي على المنافقين قال إنما رفعني الله فقال استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة وسأزيده على السبعين فقال إنه منافق فصل عليه فأنزل الله ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره فترك الصلاة عليهم وقد فهم عمر ذلك من قوله تعالى استغفر لهم أو لا تستغفر لهم الآية على أنه تقدم نال صريح أو أنه فهم ذلك من قوله تعالى وما كان للنبي والذين آمنوا أن يستكفروا للمشركين لأنها نزلت في مكة ọ̀rọ̀ الله بعد جعلنا èyí tó tọ̀ka rẹ̀ ọkọ̀ bá nígbà ní kí ń jẹ́ ìtọ́gbọ́nà tó fi ọlọ́run àmọ́lẹ̀ ní àwọn ajáde wọn fi ọlọ́run ọlọ́run àlejò ọlá iná wọlé tí ọ̀rọ̀ ìkọ́ máa jẹ́ kọ̀ọ̀bá

pẹ́lá àlẹ́bí ó ní àjọ ọgbọ́n òfìsí wàlá àrùn lọ́gbà agbógbà àti òkú ọ̀nàbọ̀ tó òfìsí wàlá àrùn ó ti kú ànábì òtẹ́lẹ́ ní òtẹ́lẹ́ yìí ànábì ìbúlápọ̀ ìwòrò máa sọ bẹ́ ọwẹ́ bàbẹ́ ọgbàtà yìí ń lò lọ́ ọdún ọ̀pá lọ nípa nàfọ́lọ́lá àlọ́sọ́lá pé wà nẹ́bí òun ti wẹ̀ òun ti wà lọ sílá ìdókù ní ọwá kí o sílá àlẹ́bí láti dé láti lọ kí o sílá lóòtọ́ gẹ́gẹ́ ìtọ́lọ̀ ọ̀rẹ́ gbogbo ayé ìbẹ̀rẹ̀ ìlú ọmọ òkúta ara ayò bàbá láti dé من بيده وعلى البول وقال يا رسول الله هل تصلي عليه قل يا نبي sọ́ọ̀lọ́ ní òkú rẹ̀ ní àwọn ọ̀rẹ́ jẹ́ lókú ọ̀rọ̀ akírò ọ̀rọ̀ tó dé ìwọ̀n àrẹ́ tó ní wọ́n ni náà rọ́pùkà àzọ́lì alìmọ̀síkín olúwà àrẹ́bì bọ́ lọ́nà àgbèrè ọlẹ́ tí ó ọba àrẹ́bì kọ̀ọ̀kọ́ pé gbogbo mùnáfìkì tọ́lá fi kú ọ̀rọ̀ ní òlà Wọ́n á lọ sọ́rọ̀ ẹ̀ká lọ sí ìjọba. Ààrẹ tẹ́gbèrè láwọn àwọn látẹ́gbèrè láwọn tẹ́gbèrè láwọn tàbí ní bàbá. Ààrẹ àyí, oníṣẹ́ ilẹ̀ wọ́n lọ́rùn kàwà lẹ́sì. Lé ọlọ́rin wà lẹ́sì lọ́lá púpọ̀ wá wà fún ìjì fún wọn. Àwọ́jẹ́ wá fún ìjì fún wọn. Ọba àti ẹ̀wà ní àdọ́rin ìgbà. Kò sí lọ́rọ̀ wọ́n àwọn ìjì sí lọ́rọ̀ wọn ìwọ̀ àmàràbí ọgbẹ́ náà bí bọ̀lé pé mọ̀láàbì kí ọlẹ́rọ̀ kí o sí láàá yìí tó wá kí o sí láàá òótọ́ ọ̀rọ̀ tó bá lò ẹ̀fọn tẹ́lẹ̀ tó àrẹ́bà kí o sí láàá bá sọ́wọ́ ẹ̀rẹ́ tó bá lò ẹ̀ iná owó mọ̀láàbì mọ̀láàbì kí ni pàṣọ́lá àlè àrẹ́bì kí láàá

ṣe ẹgbẹ́nà sí láàánú ẹ̀ ó wò pé mọ̀lápìkì ní tòótọ́ àmọ́ ẹlẹ́yìn ìrún náà ni ó ti sí ọlọ́rọ̀ kírun ọ̀pọ̀ ti lẹ́yìn náà wà bàbá ti yá nígbà lẹ́yìn ìrẹ́sẹ̀ kírun ti tàbílá bí ẹ máa gbé tó wájẹ́ ìtọ́wájá ń pàá àmọ́nà yóò ti bẹ́ẹ̀ sọlọ́lá aléwọ̀sẹ́lẹ̀ orúkọ ọlọ́run náà ti gbogbo ayé tí ìbá ẹjọ́ ẹ̀kọ́ ọ̀sọ̀gbé wà látúsọ̀ ní aláàdé nínú máa tààbà rẹ̀ bákan bí ìdájọ́ kí ó dáhùn láti ìlà àlọ́bù ọlọ́wọ́ arégbé tó fi kí wọ́n tó pé ọlọ́rin tààrí ìlú ìlú wọn tó ọ̀rá kí ó báwọn ẹgbẹ́ ọ̀rá sì rí nínú kí sí òkú náà bóyá kò sí ní ẹgbà náà àti èrè tí ó lè dèdè tí a fi sí ànábì ọ̀nà ọ̀bẹ ìsàpẹ́lẹ̀ rẹ̀ padà yóò lọ sàdó àbẹ́ ànábì ọ̀nà àwọn ẹgbẹ́ ẹ̀fà àwọn ẹ̀fìkì ọlọ́dún aláàtẹ̀kú aláàkọ́kú yìí ọ̀rọ̀ ọ̀dún ọ̀bí sàárẹ̀ rẹ̀ náà Fàtàrà kàtọ̀lá tààrí yìí tó nígbà lànàbí òdò kí o bí wọn làmọ́ pàpàdìpá ìmọ̀ òun àwùjá ti kàbí tó yìí tààrà wọ́n ní lẹ́yìn àwọn márùn-ún tọ́rọ náà yìí tí ń sọ mọ́nà sí rẹ̀ yé inú ọ̀rọ̀ tó ní iṣẹ́ gbíra ọlọ́tẹ̀ẹ̀fẹ́ gbíra àgbúrà rẹ̀ ní mọ́sí wà aládàánú à ọlọ́run ní orí orí jì wọ́n tó orí jì wọ́n náà ló wòrí orí jì méjì ṣe tọ́lá àmúlọ pé rí ànájú àwọn oríjì tí ọ̀rọ̀ àwọn oríjì owó olóòpàá nílò oríjì bóyá aláàbí ó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ bóyá wà ní àjọ òkú sílẹ̀ amẹ́ríkà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ikú sílẹ̀ láti ikú bẹ láwọn yìí bí àmẹ́sì lọ́wọ́ máa ń bá lọ́rọ̀ lọ́wọ́ ń sọ̀rọ̀ àwọn àjẹ́gbogbo àìmọ̀tọ́ láti kàmì kọ́lù ìbáadà àti kápọ́pọ́ ẹ̀yẹ́ mọ̀rọ̀ lọ́sọ̀ pé mọ́kànlá ìrìnàjí ìwẹ̀lẹ̀dí àmẹ́nu ayẹ́sẹ̀ tí ní àtànẹ́bì àti ogun àwọn adámákà lóbòrò pé ọ̀pọ̀lọ́ ní ilẹ̀ mọ́kànlá

káwọn rí pé iná ọ̀rọ̀ àlejò ọlọ́ọ̀bá ti lọ́wọ́ sí àwọn náà kò ti gé ni àwọn ọ̀rọ̀ lọ́wọ́ sí. ما تزال المناسبة ما تزال الآيات تتحدث عن مخاوف المنافقين وسوء طريقتهم فبعد أن بين تعالى طبائعهم بين بعض المواقف الحاسمة في معاملاتهم بعد رجوعه من غزوة التبوك ومنعهم الله تعالى من الخروج مع النبي إلى الجهاد في غزوات أخرى لأن خروجهم يؤدي إلى الفساد ومن النبي صلى الله عليه وسلم من الصلاة على مداوم لأن الصلاة ومنع النبي صلى الله عليه وسلم من الصلاة على المضاوم لأن الصلاة على الميت دعاء واستشفاء واستشفاء له والكافر ليس بأهل لذلك ونهار عن الاستيراد بأموالهم وأولادهم أو استهتان ما لديهم لأنها ليست لخيرهم وإنما هي طريق لتعذيبهم بها في الدنيا وإشغالهم بها عن الآخرة ọlọ́run àdìjọba kọ́ta kó wa mo ní àwọn àríyá yìí tó sọ̀kalẹ̀ yìí nígbà wá lọ́rọ̀ ń pa ìgbésẹ̀ àwọn ọmọ náà bìkì àtọ̀nà kó jẹ́ láàárẹ̀ ìjẹ́ ń tọ̀ kíyàn bá mọ̀ pé ìrètí mùláṣì kìí ṣe sí kan tó bá rìn ẹ̀jọ́ wọ́n ń ṣe òun náà lè kó rẹ̀ àjọ́nà kan wọ́n ń tọ̀ ọwá ti mọ̀ pé ọ̀nà yóò náà mùláṣì kìí tí mo dùn lọ́pọ̀lọpọ̀ tó lè mọ́tún lẹ̀ lẹ́yìn àfọwọ́ àdìjọ láti sàlàyé gbogbo àwọn àti tí ibú tí mùláṣì kìí máa ṣe lẹ́yìn àti ẹni padà lójú ogun táàbù ọlọ́wọ́ àpọ̀ fún wa nípa pé àwọn mùlẹ́bì kí wọ́n àgbà láti bá nàbì sí bára lè ṣe ọ̀wá ní kí wọ́n lè bẹ̀rẹ̀ nàbì lọ lójú ogun mìíràn yà ìdíkọ́ ẹgbẹ́ ẹgbà lọ ilẹ̀ yìí fi pọ̀ yìí sílẹ̀ sí tẹ̀lé lọ ẹbá àmà lọ sí onílé ìdáre wọn tẹ̀lé àrẹ́bì lọ tó tó kọ́bẹ́lẹ̀ kò lábà sí kẹka ìbàjẹ́ náà ní ọ̀rẹ́ kàdánlẹ̀ ìdí ìtọ́lọ̀mà àríọ́rẹ̀ lọ tó wọ́n mọ́tẹ̀lé àlẹ́wọ̀n á pọ̀ fún ọ̀sọ̀tọ́lá òjò wọ́n tẹ̀lé o

ẹni tó takòtò náà ní kọ̀kọ̀ kò ní ìdí gánà tó àbùsọ abú. wà sìkì báàrù táwọn ìlà kí n tó kù lára àdájọ́ ìwà kò ní ìbò wájú ọlọ́run. táwọn ìlà kí n tó kù lára ìsìsọ́ òní ṣe ìgbàgbẹ́ rẹ̀ wájú ọlọ́run. wà ní káàtó lé sàbẹ̀ àárín ìdáàlì ẹni ó ti kọ́ ọlọ́run tí ó tẹ̀lé ní ọlọ́run kọ́ lára àdẹ́bí rẹ̀ káàkiri ilé yòó ọ̀dẹ́tọ̀ gbogbo ilé ìmọ̀ ìbáwọ̀ láyé ìbáàbò wọ́n ní àwọn alìkìláàrí àwọn alìwọ̀ ọ̀dáàdì ọlọ́wọ́ àpọ̀ máa rẹ̀ sọ sọ́dáàmù tó wà lẹ́rí mẹ́tàkàjẹ́ pẹ̀lú dúkẹ́ àwọn ọ̀wọ́ owó lẹ́rin ó ṣe o kìí ṣe dáadáa kò ara ya ní ìfúnṣẹ́lá wàá yíra máa yí àtọ̀ yéku ìtàkìbì òkú àti dúnìyà ọlọ́run ọdún bẹ́ẹ̀ fún ya ọ̀nà tọ́lọ́mọ́ bá fìyà jẹ wọn láyé inú ìrọ̀lọ́wọ́ ló lẹ́gbẹ́ amáwọn ẹ̀ka lónìí kí ń tọ́ta kúta kí ń tẹ́jú ìpẹ́rẹ́ sínú kí ní ìpẹ́ẹ̀sì jẹ́gbọ́ àmẹ́lẹ́gbàgbà yọ́nà àjọ pé àjọ́sẹ̀ sáàmù ni àjọ́gbà rẹ̀ ni àjọ́kí orí ìwọ́n lọ bẹ̀rẹ̀ sí jẹ́ ibi táwọn èèyàn tí a bá wọn òsì sí máa ẹ̀sílẹ̀ ìyàwó ọ̀bẹ̀rẹ̀ ti jẹ́ pọ̀ ni ẹni ọlọ́run bá bẹ́ẹ̀ bí àkọ́kọ̀ jẹ inú tó fi ọlọ́run ọrùn tí ó bí التفسير والبيان يأمر الله رسوله عليه الصلاة والسلام لأنه إن ردك الله من سفرك هذا حين رجوعك من جدوى الضغوط إلى طريقة من المنافقين المتخلفين وكانوا كما ذكر ذكر وقال اثني عشر رجلا فاستعد ملكا للخروج معك الى قصه اخرى فقل لهم تعذيرا وعقوبه لن تخرجوا معي ابدا على اي حال ولن تقاتل معي ابدا عدوا باي وضع كان ثم عدل ذلك ومن يتسوى المني بقوله إنكم رضيتم بالقعود أي إنكم اخترتم الخروج عني أول مرة وتغلبتم بلا عذر وكذبتم في أيمانكم الفاجرة وخلقتم بالقعود بل وأضريتم بالتخلف عن الجهاد فاخرجوا على جمع الخالدين أي الرجال المنافقين الذين تخلفوا عن الصلاة كما قال ابن عباس رضي الله عنهما أو مع فئة فئة النساء والصبيان والعجلة كما قال الحسن لكن قول ابن جرير وهذا لا يستفيد لأن جمع النساء لا يكون بالياء والنور ولو أريد اللسان لقال فقولوا مع القوالب أو الطائفات وقيل المعنى فقولوا مع الفاسدين وهذا يدل على أن استصحاب المحدث في البطوات لا يجوز وقوله أول مرة هي الخرجة إلى جسر التهور ọlọ́pàá يا الله ọba tí من lọ́rẹ̀ẹ́ ọlọ́run máa pa ànábì rẹ̀ lábẹ́ àlẹ́ ìsọ́lápọ̀ ọ̀pẹ̀lá rẹ̀ ọba lábẹ́ pé ìrọ́dà ọláhùn ìsọ̀fárí kàáza ìyínà ojú ìkàrìnlọ́pọ̀ ìtàkó ìlàkọ́ ìpàdínà ìlàkínà àti tọ́lọ̀ bá ta ọ̀padà ìrìnàjò rẹ̀ ìrìnàjò rẹ̀

àmọ́ yọ̀ǹda fún wa jájọ lólè jájọ lọ ọlọ́ni gọ́ọ̀bọ̀ fún wa tí ó máa kẹ́ẹ̀kì àjẹ́wọ́ ìgbé láńtà rùjú àyí àbàdà ní ìyíké ìgbésẹ̀ bá wà ẹgbẹ́sẹ̀ ìnira ìgbọ́nà ń pàdánù yìí àwọn mùsùlùmí òmìnira ń bá rí ọmọ àdẹ́mọ̀ láti kìí lẹ́yìn àbí ọmọ àtẹ́lẹ̀ tó wíwò pé ọyájọ́bẹ̀ yìí ọyájọ́bẹ̀ yìí ọyájọ́bẹ̀ yìí anáwọn tó mẹ́rẹ̀ ẹjọ́ pé ọmọ ilẹ̀ ọ̀rẹ́ ní àjọ ọdún kẹta mẹ́ báyìí fọ́ọ̀dù ló fi láti tó bá ti rẹ̀ jọ kẹ́sẹ́ pé òkèé àbájọ ọdẹ́ ìdíbára sí ìjọba yìí

àìmọ́jẹ́ àwọn èèyàn ní ẹjẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ ṣùgbọ́n tí a máa ń jẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ àwọn náà máa ń jẹ́ ẹlẹ́sìn ọba ti bọ́ ọba ti tọ́jú inú wọn fọ́ ọgbọ́dọ̀ ọmọ tó ṣe pa wọ́n sí ó ṣe wò wọ́n náà ó lójú bẹ́ẹ̀ torí na ọlọ́wọ́ ní tẹ̀lé ibi rọ̀tífù mílìkù wúdì etí tó lè láàrin ẹ̀ka lọ èyí tó tẹ̀yìn lọ́rùn tó wù lè ní àwọn àmàrọ̀ àkọ́jọ́ ọjọ́ tí àmàdéhùn láti kì ní ẹjá ìjọba abẹ́lá wí fún àrílẹ̀ rẹ̀

kí rẹ̀ bá wá lọ bí ìgbà tẹ́lẹ̀ẹ́sẹ̀ ìwà tó bì ní sí ẹ̀ẹ̀mà pé irun tá lẹ́rẹ̀ lẹ́rẹ̀ lọ lọ sí ìlú rí náà ọlọ́nà náà lọ sí láàrin lọ́jọ́ náà kí rẹ̀ lọ́jọ́ náà sí àìlọ ní tọ́lá àwọn òdíkà ẹ̀rọ torí kò ti gbá màálì láàyè ó ti tẹ̀lé lọ sí àìkọ́ tẹ̀lé lọ ó lè kó lè bá lọ lọ́wọ́ mẹ́. àwọn ajẹun wọn lè ṣe kẹkẹ àgbẹ̀ má kò sí ẹ̀rá mi. wàkàtà tuntun fi ẹ̀yìn náà ló kó lè bá àjìyà. ẹ̀pàrọ̀ níbi ìbúra ní ìbú èdè dẹ̀mú ẹ̀pàrọ̀. wọ́n parí tó ń gbé kúrú irú olówó ń kò pé ẹ̀yìn bẹ́ẹ̀lé ẹ̀yìn dámàrà àwọn lọ́ta lórí ọ̀rọ̀ lọ́wọ́n bẹ́ẹ̀lé dánù ẹ̀mọ́ dánù lọ bẹ́ẹ̀lé dánù lọ́wọ́ máa pè kó ní ìdí òbí ìfẹ́ kàádọ́ bèèrè pé ìdánáà ó ní ìbá kù pínpín mẹ́rin bẹ̀rẹ̀ lọ́dágún bákí rúdú àbàdá máa rẹ̀ káàlì sí ilẹ̀ ìjókòó bẹ́ẹ̀ ti rẹ̀ yá lọ́jọ́ orí ohun ẹ̀má ìjókòó yìí lọ bẹ́ẹ̀ ẹ̀jókòó kàlé ẹ̀má ọgbọ̀n àrà ìjáwọ̀ máa ṣe ìmàdá àti màgbọ́ ọlọ́rọ̀ bá rẹ̀ máa fi ṣe sí ìjẹta àmọ́tẹ̀bá lọ tẹ̀lé àmọ́tẹ̀bá ìjẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ẹ̀rẹ̀

àrìdáàmì lọ́pìkì rẹ̀ jí rẹ̀ pàtàkì fàánù jihad àwọn olùhànsọ́ yìí àwọn èèyàn jẹ́ yẹ́mù rẹ̀ pìkì tí wọ́n yá pa àrẹ́sì lọ́pẹ́lẹ́rùn tí wọ́n tẹ̀lá láti ọgbọ́gbọ́gbọ́n àwọn làńlì tí ọ̀wọ́ wá ń sáwọn ẹ̀yìn láyé lónìí sáwọn àbẹ́ ẹ̀tọ̀ wọn pìpìpì ẹjá gbogbo tí wọ́n pèpè sí tí wọ́n náà fẹ́ jẹ́mù náà ti bẹ̀ ní máa ń pèpè ọdún ti tọ́lọ́run tọ́lá wá náà wí lónìí ọwà ilẹ̀ ìlọ́la máa ń pè ọdún ti tẹ́ ọlọ́run ò ṣe ẹni tí ò ṣe tọ́lọ́run ti ta ní òṣèlú àbíká máa ti tọ́wọ́ máa ti bàá máa bẹ̀rẹ̀ pàápàá jù lọ tọ́wọ́ ẹ̀yẹ pé ọ̀tá náà ní sọ nípa lọ́dà ló ń sọ́dà. Àtọ́wọ́mọ̀ ẹ̀kẹ́ tọ́wọ́ fẹ́ ká ṣe lọ. Àbáwá bẹ̀rẹ̀ kúrò àbáàlù. Ó ní máa fi àti ń fi àti lè sáré wọ́pẹ̀ bóyá.

òsì tọ́lẹ́ bàbá rẹ̀ tẹ́tẹ́lẹ̀ tí ò fi dé ní ẹwà pè pé ọwá ti lọ́lọ́ tí ò bá ti lọ́lọ́ bá rí wọ́n àwọn méje ní bẹ̀ eégún tí ní bá ní bẹ̀ ìwọ́n tí ń tẹ́tẹ́ ò lè tẹ́tọ́ náà sọ ọkọ̀ tí tó òfé ni kí ló kó òfin àìsẹ́ ìrẹ́ ìdí ó jẹ ọmọ rẹ̀ pé ọ̀dà bí àwọn olùsáfìkì ìlànà náà ọlọ́run ní ilé wá kí ojú máa rẹ̀ta wá ní ìjà ọkà àdìbà yẹ ìjókòó pẹ̀lú àwọn èèyàn tí a yà pa àwọn abẹ́ẹ́jẹ́ olùbílẹ̀jẹ́ àgbà ìdí ọlọ́run àdìsọ́lá wọ́n làbà lógún wa náà وعلى كل حال فالآية تأمر بعقابهم لئلا يصاحبوا النبي أبدا وذلك كما قال تعالى في سورة الفتح قل لن تتبعونا يعني آية تأمر بعقابهم àárín àtọ́lọ́ wa sọ yìí òun pàwọ́ láti ẹni pé ti sọ pé wọn ọ̀gbọ́dọ̀ tẹ̀lé ohun yẹn pẹ̀lú ọlọ́run ní fún wa bí aláàrín sọ ìbú nà bí ní bí lọ má tẹ́ ní ó fi lọ má tẹ́ lánàá jù rà á lẹ́yà ti dé kí a má ti sọ bẹ́ẹ̀ kó wá ní sọ́mọ náà lọ náà yóò kú tó ti máa rán àmá lè wọ́nà kan tí bá ń ṣe pínlẹ̀ náà ti ṣe ní àbẹ̀lò bẹ́ẹ̀ nípa ẹ̀sìn rẹ nípa àwọn rẹ nípa nípa àwọn aya rẹ nípa àwọn ọmọ rẹ nípa àwọn ọ̀rẹ́ rẹ tó o sì kẹta bẹ́ẹ̀ lọ sáà ní àbí. àbọ̀rùn pé kò tí ì yọ pé ọ̀gbọ́n bá mi rẹ̀ pẹ̀lú rẹ̀ béèrè. orí ló lè jọ lóore ìrẹ́bọ̀ àdìjọba ìtọ́nù lápá ti kú ní láńtà tàbí wúna ọlọ́dún àdọ́dọ̀ wọn bí ẹ̀ ẹ̀kọ́ ẹ̀rọ tẹ̀lé wa gbogbo tí wọ́n fi sọ pé ẹ̀mọ́ tẹ̀lé wa fún mùsùlùmí ọlọ́mọdé àlejò wo. bí àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ bí ẹ sọ pé wò ó látòlé ọ mọ́tẹ̀lá mùsùlùmí máa ń à ìgbà ti lé ìròyìn ọwọ́ wọ́n ẹ̀sẹ̀ máa bá tó lẹ̀kọ́ lọ́wọ́ tó ní ọ̀wọ́ ọ̀rọ̀ náà

Ìkíni ẹlẹ́gbẹ́ ní wọ́n ní àwọn jẹ́ lẹ́jọ ọ̀lá náà nù. Ọ̀lá lẹ́jọ. Ìjó máa lọ kó àwọn jọ ní wọ́n da ìwó lọ́tọ́ta Ramadan. Ọwọ́ Ramadan ni ojú wọ́n pa ìgbòrá ní. Orílẹ̀-èdè ìlú tí wọ́n ń lù ìlú jẹ́ wọ́n ń lù ní àgbàgbòrá ní àwọn lù. báà lọ́dọ̀ wá lọ káàkiri káàkiri káàkiri báwọn ọkùnrin jẹ́ gẹ́gẹ́ lọ bẹ́rẹ̀ àwọn obìnrin inú ọjà rí láti bẹ̀rẹ̀ ṣe gẹ́dùgbẹ̀ gbà oríṣiríṣi lóbi lọ́rùn ọ̀rọ̀ náà yìí bẹ́ẹ̀ sì ni lọ́dọ̀ lódì ìlú ìbà Bàbá ní kí a ń jẹ oúnjẹ àwọn tó ọdún Ramadan náà sí. Kí lọ tó Ramadan sí tọ́lọ ọmọ ilé ìdè yìí? Kí tọ́lọ ọmọ ilé yìí? Ilé ìmọ̀láàbí kẹ́ẹ̀sì náà. Gbogbo ẹ̀tọ́ láti mọ ẹ̀tọ́ wà ní àjẹ́ tí ọ̀pá ti dé ní ìṣe ìkàmí ìmọ̀láàbí ọlọ́run àmọ́bọ̀ olóde pilẹ̀ òní ìlàrí ìdí tó pilẹ̀ rẹ̀ lánàá lọ́wọ́ àdájí ó ti pilẹ̀ òní bí ẹ̀sẹ̀ pilẹ̀ rẹ̀ lánàá ìdí ọ̀yọ̀ ní tó ìlàrí torí ẹ̀lá ní kèfé láti ìbára láàárín ẹ̀mí pẹ́tò ìdọ́ọ̀lọ́lọ́lẹ́ láti gẹ́gẹ́ ثم أمر الله تعالى رسوله بأن يرفع من المنافقين وألا يصلي على أحد منهم إذا مات وألا يقوم على قبره ليستغفر له أو يدعو له لأنهم كفروا بالله ورسوله وماتوا عليه وهذا نص للامتناع من الصلاة على الكفار وهو حكم عام لكل من عرف لفاق عرف نفاقه وإن كان سبب نزول الآية في عبد الله بن عبيد ابن سلول رب المنافقين ومعنى الآية ولا نصلي أيها النبي على أحد من المنافقين سيموت في المستقبل ولا تقم على قبره حين دفنه أو لزيارته داعيا له ومستكبرا له ومستكبرا ويجوز أن يراد بالقبر الدفن ويقول ويقول معنا لا تتولى دفنه فالله عز وجل قلت له يا رب ọlọ́run bá pàṣẹ fún ànábì rẹ̀ sọ̀rọ̀ àlọ́sọ́lẹ̀ tí ànábì gbọ́dọ̀ jágbó jáde káàwọn múná. tọ́lọ́ bá ń pa ànábì lábẹ́ pé dáwọ́ jáde ra múnábì yìí wọ́n máa fi kí n ká ṣe tí mo ní ìbòsí tọ́lọ́ bá dé múnábì kiri ẹ̀dùn lọ́ta àdáńtọ̀ ẹ̀dùn lọ́ta

sọ́rọ̀ ń dáná bí sallallahu alaihi wa sallam wàhálà ìsọ́lì aláàjì ní ìwé ìsàmáta ó kúrú lẹ́bí sọ́rọ̀ sọ́rọ̀ náà ti pè é ọgbọ́dọ̀ kí ìhùn tí mò náà ti kìí ẹ̀ka náà lọ́wọ́ kù Ẹ̀rí kó lè máa ìgbọ̀gbọ́n kí òun pọ̀ láti ìdílé ìyàrá ìrìnàjò àwọn agbájẹ̀ òbílá. ọlọ́pọ̀ta àwọn alẹ́ Yorùbá yìí ó wà àwọn òkúta lọ rùbá láti lúka tí àwọn títí ń gé èkó tí a dà rùgbé náà rí pé ìlúka yẹ́ ti a bọ́lá lẹ́wọ́ ìmáàmù ẹwà bá kí o ti láwọ́ kí ni wọ́n máa rí tí ọlọ́ ó kíru kò kíru ọgbàwẹ̀ ọgbàwẹ̀ ọ̀sẹ̀mọ́ ọ̀sẹ̀mọ́ inú ṣe máa kí è sára ọlọ́gbọ́rọ̀ kí o ṣe ẹ̀kánú wọn láà ìgbà mẹ́ta ọlọ́gbù ètàwọn amọ́nu ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọmọ rẹ̀ kó látàájú ní wàhálà yẹ fún ara kọ́kọ́ lè rí ẹ̀sẹ́ kìrì aláwọ̀ àgbọ́lọ̀ lọ́gbọ́n ti sàárẹ̀ ìmúrántì kìí débi bá máa tọrọ àwọn ìdìbò àwòyẹ́ ti wù lẹ́wù àwọn àtọrọ àgbà àmú lẹ́yìn ní wọ́n lọ ní ìbò àbátọ̀ wà bá ẹgbẹ́ náà lò bẹ̀ rárá yìí kí o ní la ló tún ti sọ́bẹ̀ tó tẹ́lẹ̀ náà tó kàkù àmì rẹ̀. ẹ̀jẹ̀ ní àtàlẹ̀ àtẹ̀kẹ́ pọ̀tọ̀ débẹ̀ o àìsàn ẹ̀jẹ̀ ní àtẹ̀kẹ́ òkú rẹ̀ o bẹ́ẹ̀sì tí a rí lọ káàkiri ayé náà àmọ́tọ́wàdà bá ń gbọ́dọ̀dọ̀ ọ̀rọ̀ náà tá a bá ti lè máa lò ó gbogbo ẹ̀ náà yóò parẹ́ ọlọ́run ti fi àwọn àbẹ́ẹ̀tẹ̀ parẹ́ ní ìsìn àwọn àrẹ díẹ̀ díẹ̀ ló kù tí wọ́n ti gbọ́ rí pé lẹ́yìn tó kò kú táàkì níjọ́ náà láti tó ní bàárí rẹ̀ tábẹ̀ lọ́wọ́ táàkì ó bẹ̀ náà lọ lé wa kò sí ìkẹ̀kẹ̀ wọ́n lẹ́yìn nítorí wọ́n wà mẹ́rin ń pé ìrìnlẹ̀ ń kárí ọdẹ́ ẹ̀dẹ́ ìyá ká ń tọ́ ọ̀gá mú ọwọ́ lámà pé òun lọ́mà kan tó gbé ẹ̀sìyè wọ́n náà ní wọ́n ti tọ́ ọ̀gá mú yìí ìtọ́sẹ̀rẹ̀ pé ọmọ ẹ̀tẹ́lẹ̀ lọ sí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ó wá ti ọkọ̀ fún wọn lẹ̀ pé ìgbọ́gbọ́lọ̀ máa ní kọ́lọ́jọ́ ó dé o bí lágbẹ́jọ́ máa fi sọ pé ẹ̀ ti òkú mi lẹ́ẹ̀ni ẹ̀sẹ̀ sí o ó wá lọ́kọ́ lẹ̀lẹ́ ọmọ jẹ́sì lọ́gbọ̀ rẹ̀ ẹlẹ́ ń dákúnlá kí ni ìyá wa kú jọba

kágbọ́ wá bí a sọ fún ara wọn wọ́n àjọ sọ fún ara pé tí bàbá lọ́dọ̀ yìí lórówó ẹ̀ka ìjẹ́ ń pín lẹ́yìn àwọn ní ní bá dá owó kan ní bá Bàbá máa ń wó kiri ní la sọ ilé ìdè owó márùn tí ó wá sọ lẹ́yà ní àbá àtọ́gbọ́n tí ó wá sọ ẹ̀yẹ́ olùsàn owó aṣọ òkú yàtọ̀. Ẹ̀tọ́ nìyí ò bá máa lọ́wọ́ àwọn ọmọ ilé ìjọba bá kú. Ìní wá àwọn kò ní lọ ní o máa di òkúta yára gbé òkúta lè yára gbé òdìlà wọ́n ní òdìlà bábáyé nígbà tó pọ̀ ọ̀nà wọn pé bẹ́ẹ̀ yá lọ bẹ́ẹ̀ yá lọ bẹ́ẹ̀ yá lọ àwọn nílọ ní o ìyá ti òkúta ní àti lọ bẹ́ẹ̀ gbìyànjú ní àti lọ kú rọrùn ó kú rọrùn wọn ti rọrùn. ọba ti tẹ́lẹ̀ padà ìlà àwọn míì wọn ló kú wá pé ní ọba ń ṣe nílé pẹ̀lú ara wọn pé bóò ni ìjọ́kẹta o torí ìjọ́kẹta ni ọ̀dọ́ ní ṣe o ṣùgbọ́n ìjọ́kẹta àmọ́ ìyàtọ̀ kó wọn ti sọ ọjọ́kẹta ọmọ ọdún kan ọ̀tọ́ báwọn yòókù yìí pé ọba ti jẹ́ ẹgbẹ́ ìrìn àjọ ẹ̀ta ẹ̀mọ́ sí ewu ẹgbẹ́ ọmọ mi wọ́n rí à bọ̀tùmọ̀ sọ bá ìbáwọn náà kọ̀ọ̀kan sọ jọ ẹ̀rọ sí ah, ọkọ̀ owó àmọ́ jẹ́ ẹjá ti rí ẹjá àgbè yẹ́rà pé pé àbá tó àdúgbẹ́ pé àdúgbẹ́ màmá ẹ̀jẹ̀ ẹ̀dúgbẹ́ wà bẹ́ẹ̀ ni wọ́n pé à ah, ẹ̀jẹ̀ ẹ̀dúgbẹ́ inú ẹ̀ ti pọ́pọ́ ìyá ní kúrò tàbí àná ilẹ̀ ìdáhàmàlà àárọ̀ aago méje mẹ́jọ mẹ́gbàá ẹ̀rọ lórí mẹ́wàá ní wá ní àwọn àti mọ̀ bẹ́ẹ̀ kó wá ní ọ̀tún láàrin ìgbésẹ̀ tó lọ́sẹ̀rẹ̀ lọ́tọ̀ láwọn ilẹ̀ fẹ́ẹ̀sì gbogbo náwó pé sáwọ̀dá owó ní gbogbo ní torí láwọn fi níbi àtà láwọn níbi mú ẹ̀rẹ́ ní àtà. Bá ní ọ̀tà àtà àwọn káàkiri máa ti ń lé rẹ̀. Láwọn àti ìgbẹ́nà tó bá wà ẹ̀ ti ń lé ní gbogbo. Ẹ máa sọ ọ́ tẹ́lá ọ̀rẹ́ ti délẹ̀, ẹ máa ti délẹ̀ ẹ máa gbé ìyá rí ó kú ilẹ̀ ìgbọ́n látàrẹ̀ Àkàtà ayé ẹ̀jẹ̀ òun ẹ̀yí. Inú wọ́n yà fi ó lè lọ àrìkà ọlọ́run ọlọ́run ti ẹ̀jẹ̀ lẹ́mà nù. Ìjọ ọlọ́run rẹ̀ lọ́wọ́ ń tẹ̀lé lọ. Ẹ̀ẹ́ ẹgbẹ́ tó mú ní tó kú lọ́wọ́ ẹ̀yà ọlọ́run àwọn èèyàn tó òkú lọ́wọ́ àwọn ẹni ọlọ́run ìdáwọn náà wù ní ìfẹ́ àwọn abẹ́rẹ́ oríṣìí fún wa ẹgbẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ aláwọ̀ àbúrú dé ẹ̀rọ tó ìyàn Ẹ̀ẹ́dẹ̀ ti áwọ̀ ní àwọn òṣè kẹta lọ́jà àwọn ẹ̀rọ àpòlítì fún náà ni. Àwọn òṣè sàánà rẹ̀ àbíyá jẹ́ yín. Àpòlítì tó lè lọ́rọ̀ rẹ̀. Inú bàrẹ̀ jẹ́ kí wọ́n máa ń bí náà ìwà náà tún ní ìwọ́n kọ́tọ́ náà wọ́n kọ̀ọ̀dù jù bẹ́ẹ̀ ọlọ́wọ́ ìyá àkọ́kọ́ náà wò. Bí ẹ̀ bá ti lè kọ́tọ́ náà tó kọ́tà náà ti sọ̀rọ̀ náà àríwọ̀ sọ́dà.

òdìwò lọ́wọ́ ní orí ilẹ̀ àwọn ọmọ àlẹ́ ẹ̀kọ́ وهو حكم عام في كل من عرف نفاقه ìdájọ́ ìgbéyàwó gbogbogbò ẹ alábìnà pé nìfáàkù ti bẹ lára ilé yìí ọlọ́run kú lórí وإن كان سبب نزول آية عبد الله بن أبي بن سعدون رأس المنافقين wọ́n jẹ́ jẹ́ pé inú ogun fa amáyà ìgbésò kalẹ̀ tó yá ọmọ ni ọmọ ka àwọn ogun náà fi jìlú lọ ayé ànájú òtí mọ̀ náà nígbà tó tó lọ ayé ànájú ọlọ́gá wọn ọba kú gbogbo kan kú ti tẹ̀lẹ̀ lẹ́yìn ẹ̀ tí a bá ń kẹ́kọ̀ọ́ yẹn pé à máa ń kú sórí àìdá tọ́lá ti ẹ kú sórí àìdá àìdá wọn máa tẹ̀lé náà ni. àwọn àbáni tún alẹ́ àti pé láàtò sọ́dí àjọ́ ìdàbí yọ̀rọ̀ ájí nínú ìlú nàpìkì náà tàyàmú tuntun tẹ́gbà wọ́n ni lọ́nà tọ́wọ́n náà rí pé ó ti kí tẹ̀ lọ ìwà lẹ́bí ọ̀rọ̀ gbọ́dọ̀ kí o tí o náà ti kí ẹ̀rẹ́ láàmúlá èyí tó ti kí lọ ẹ̀yìn mù láti jọ àti kú ọ̀rọ̀ tí o dáhùn Ọlọ́run àdìjọba wá sọ láàbá àti ìfọ̀lọ́lá rẹ̀ sọ́jà. Àwọn àdìmọ̀ ẹ̀rẹ́ rẹ̀ bá rí wù. Ó wà àwọn láti ìjọba ẹ̀tọ́ ti já náà, ẹjá pẹ̀lú ọkùnrin akọ́kùnrin rẹ̀ báyìí. Èyí a máa fún wọn pọ̀ ọ́. Lọ́wọ́ á kí òde ara. Lọ́wọ́ dáadé wọ̀ kí òde àjọ wọ́n á kí òde ara. Kì í sẹ̀rọ nìkan lọ́wọ́ pọ̀ wọn àti àlẹ́wọ̀ láti fún ara àbábò yìí. Ó tó wọn lọ wá gómìnà àárẹ̀ wọn. Ìyí nà dákùnrin àwọn ìsìn àárẹ̀ yìí nígbà tí a bá ń ṣe lọ àbíkọ́ lọ bẹ̀wò nínú ìrírí àmẹ́bí ìrírí àmẹ́ta lọ bẹ̀wò yóò ti tẹ́lẹ̀ yóò ti tàbí àwọn kọ́kọ́ bá ti tọrọ lọ́wọ́ àlúrú ẹ̀sẹ̀ àmá mọ̀láàbì kílẹ̀yìn ọwá tó ní nìkan ọwá lọ́wọ́ àrẹ́bí ọ̀rọ̀ ìlẹ̀ Bóòdì láàrin òun tẹ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta rí rẹ̀ wù. dáyé aláwọ̀ òtẹ́kìlá kọ máa bẹ lọ́gbọ́n bẹ́ẹ̀ ọlọ́tún rẹ̀ tí bọ́nà rẹ̀ dé o jẹ́ ọmọ rẹ̀ ó yẹn tó o ọwọ́ lọ́nà àgbóyè fún ọlọ́lé ìwọ̀ ní àbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ Àríkiri tó ń dára jù nípa alámọ̀rún láti kíkà káàkiri ó fi lè bá kúlẹ̀ ó lóore fún yúgá máa rò pé kọ̀ bá kú àrẹ alọ́bẹ̀rẹ̀ ọmọ lọ.

نعم ثم الله تعالى ثم بين الله تعالى سبب النهي عن الصلاة والقيام على القبر للدعاء بقوله إنهم كفروا بالله ورسوله أي لأنهم كفروا بوجود الله وتوحيده وأنكروا بعثة نبيه لأن الصلاة على الميت استشفاع له والقيام على قبره احتفال بالميت وإكرام له وليس الكافر من أهل الاحترام والإكرام ọlọ́pàá àríkọlá ló sọ̀rọ̀ àríkó wa pé tó kòkùn fa kíkọ̀ tọ́lọ̀ ń kọ̀ bá nǹkan tí ọ̀rọ̀ kí o tún la tí ọ̀pọ̀lọ̀ tó ń di sàárè wọn torí bá nǹkan tí o lè kí o tó kòkòrò

ẹjọ́ ní ọ̀fọ́lọ́run àfọ́lọ́run tẹ́lẹ̀ ọ̀mà yánà ó kábà lóòrùn ló ti náà ìwọ̀ta oríjì torí bí àwọn èèyàn yẹn wọ́n ti kọ́ pé ọlọ́ọ̀rọ̀ àdìjọ lábẹ́ wọ́n ọ̀pá ọlọ́ọ̀rọ̀ àbá ẹ̀ẹ́dì ní tẹ̀lé lọ́rọ̀ náà lé wọn ọ̀dọ́ tí ọlọ́run bẹ yọ́ máa tẹ́jú àtúndẹ́ pé wọ́n tó ń bọ́dà ayé òun ló ń dàmọ́ àwọn ẹni ọ̀gbà kan náà lójú wọn làbẹ́ ilẹ̀ ẹnu lórí rẹ̀ lórí ọlọ́run bí ẹgbẹ́ rẹ̀ ní ibi ìdẹ̀kùn láti fọ́nà ọ̀nà pẹ́lẹ̀kùn ní

bó tẹ wù ní òun lè agbára rẹ̀ bó tẹ wù ún ìṣẹ́ bọ́bà ẹgbẹ́ wù ọlọ́run iṣẹ́ ìkẹrin àwọn èèyàn kan wọ́n ti sẹ́ lọ́wọ́ àti ìrìnlẹ̀ àbá wọn yàrá sọ̀rọ̀ àtàrà lórí ìsìṣùpá ọ̀làwò torí pé ìwà á ń kí tó kù láà àbí ti bẹ̀rẹ̀ à ń bá wà lọ́rọ̀ ọlọ́run mi à ń tọrọ ọ̀fẹ́ fún mi afẹ́kọ́ ọ̀hún gbà láàyè ló bàárẹ̀ mi afẹ́kọ́ máa ń gbé bẹ̀rẹ̀ sí ẹ tó wà ní àfẹ́yìn tẹ́lú owó tó lẹ́gbẹ́ ẹgbẹ́ rẹ̀ báwọn ẹ̀yìn kò ń bẹ̀ ọlọ́run yóò kọ́ àfihàn mi mùsùlùmí gidi rẹ̀ bá ló bàárẹ̀ tó lẹ́gbẹ́ yóò tó máa bẹ náà bọ́rọ̀ àyà rẹ̀ bá ń bẹ lórí ilẹ̀ pé ọlọ́run jẹ́lẹ́lẹ́lẹ́ náà tán lórí ẹ̀sẹ̀ rẹ̀ o Ewu tó ojú kẹ́yìn tó sí ilẹ̀ ẹjọ́ ojú kan o. Wàlé sàrẹ́ká búrú ní àrílì ìjẹ́lá mọ̀ ìjẹ́lá. Ẹ̀rẹ́ máa ti wá tí ò fi ọlọ́run tẹ́lẹ̀ ní ẹgbẹ́ pariwo tọ́lọ́run tó ìwò àmì jẹ àti ń pọ̀ jù lójú ẹ̀ ee ìkáwọn ọmọ aládáadáa ká ní ìjẹta àwọn lọ nílẹ̀ ìrìnà pé pé kí nígbà bá kẹ́ ẹnu ọ̀gá rẹ̀ ní àkọlù ìdáfẹ́ Ọ̀pọ̀ ọ̀dọ́ta àmì ẹwọ́n bẹ̀rẹ̀ tí ìlú ẹ̀kù sí lọ́wọ́, ọ̀pọ̀ ọ̀dọ́ta àmì òsì lọ́yá tí owó ìdápò bàrà ní máa fún ọmọdé mẹ́wàá yìí. Yà ọ̀gá mẹ́wàá, òun ọlọ́wọ̀n ọ̀nà náà fi rẹ̀ láti kì í lè bí ìrànlọ́wọ́ ní dáwọ́lá kàlẹ̀ ìfọ́lá àpárá o fún ọba tó fi àmọ́lé gẹ́gẹ́ nígbà tí owó bá rẹ̀ rẹ̀ àwọn وماتوا وهم بالغون أي إنهم ماتوا والحال أنهم خارجون من دين الإسلام متمردون على أحكامه متجاوزون حدوده وأوامره ونواهيه ọlọ́run arábìnrin ìwọ̀n kú àwọn ẹgbẹ́ kú ń pàṣíkúrù wọ́n kú ikú pàṣíkì ní ẹni tọ́pọ̀ àtẹ́lọ́lẹ̀ wọ́n ń kú láti dé ń kú òun ẹ̀sìn wọ́n ń fi ìsìláàmù rẹ̀ kó ló kó lálé ẹni kẹ́kọ̀ọ́ òsì ní kú rẹ̀ ní ìsìláàmù wọn kò fi ọlọ́ba rẹ̀ bí ẹ̀ka ń bẹ̀rẹ̀ lé orí ìsìláàmù tọ́lá kú ó kú sórí ẹ̀ bí ẹ̀ka ń bẹ̀rẹ̀ tó ní ìsìláàmù ó tún dáa tún ní ẹ̀ka ìlà tọ́lọ́ pé wọn náà máa rẹ̀ ọ̀sán àbújọ́ ìrìn

ọlọ́ọ̀bà àrẹjọlá ọlọ́mọ́síwáàmù láti ìṣẹ́ gbogbo tí a ti jọ́ tako tánàbí wá sọ ọlọ́mọdé àdìsí ọlá àjọpọ̀ òṣù ọlọ́run ọlá àtúbì rẹ̀ ọlá mọ́sọ́lá ọlá àwọ̀tá ومنع الله رسوله عن استهزاء بعض مظاهر المنافقين فقال ولا تعجبك اموالهم واولادهم أي لا تستحسن ما أنعمنا به عليهم من الأموال والأولاد فلا يريد الله بهم الخير إنما يريد أن يعذبهم بها في الدنيا بالمصائب وتخرج أرواحهم ويموت على الكفر وهم مشغولون بالتمتع بها على النظر في عواقب الأمور. لا يبقى الله عليك يا رب

Mátàlàkì gbogbo táwọn ẹlẹ́kùn owó ní láìjọ́ rán, pàdá ìrìn ìdúdá òbí ìrẹ̀lẹ́ ìrà, ọlọ́wọ̀ òbí ìrẹ̀lẹ́ dáadáa fún un. Ó láàrùn sí ọlọ́pọ̀ láti máa gbẹ́ ọlọ́run púpọ̀ àà. Kí ló wọ́n ló kó rí, ọlọ́pọ̀ ọlọ́mà, ìwòrí ìlú ẹ̀rẹ́ àfẹ́kà ó lóbìnrin fún ọ̀hún. Ìwọ́n lè má ní owó mọ́tọ̀, àwọn tó ń pọ́n ó lè ní owó dàbí àwọn akọ́kọ́ tó ń fún wọn ọmọ tó ń fún wọn yìí nípa nígbà tí àwọn bí i àti inú ìyá fi lọ sọ ayé bí ọmọ ẹ̀sì bí ìyá tó kú dáadáa ayé ni ẹ̀yẹ náà wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti jẹ́ bẹ́ẹ̀ ayé táwọn ọmọ yẹn sí ẹ̀kọ́ náà fi bì àjẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ó pẹ́ lórí ọmọ ẹlò wọn ó sì fi bàbá náà lówó tẹ́lẹ̀ ọ̀rọ̀ abẹ́jẹ̀ bá nínú àtẹ́lẹ̀ rẹ̀ wá ń dára lọ owó jẹ́ drọ́ owó lọ máa ń pọ̀ sí àmárẹ́ ajá sọ ọmọ pé bàbá mà sí kí ọ́rà gẹ́gẹ́ lọ́wọ́ sí ti ó pè é kí ẹ pẹ̀lú tẹ́gbọ́ yẹn bàbá sí kí bàbá ó sì kì bá sí àwọn ẹgbẹ́ rẹ̀ máa ń dìkì ọ̀gán ọlọ́pàá máa fún wa ìlànà ìṣòro lọ́dọ̀ ọlọ́run ọgbọ́n máa rò pé ìwọ òjì ìrìkọ́pọ̀ ara ilé ìtò òun ọlọ́run lè pọ̀ ní ọrùn ó ti ti ní máa àà inú owó àwọn owó ọrùn tí ọ̀rọ̀ fún wọn ó lè lọ́la ọ̀rọ̀ àti ilé bá mùsùlùmí akọ́rọ̀pọ̀ nínú àdúgbò ọgbọ́nọ́ wọn kálẹ̀ máa ti ká tẹ̀ rẹ̀ gbogbo tọ́lọ̀ máa ní ká ti ká máa ṣe ìtọ́lá ní ká máa ṣe káàkó bẹ̀rẹ̀ àbá sí abẹ́rẹ́ ọmọ àdìjọ lá ọlọ́ta ló wà nígbà yọ ọlọ́jọ́ kan oṣù rẹ abẹ́rẹ́ ọmọ láì fẹ́ yóò rọrùn lọ́jà lọ́jà ìfẹ́ yóò rọrùn